róòmù orí keje. tàbí ẹ̀yin aṣe aláìmọ̀ Ara nítorí àwọn tí ó mọ òfin ni èmi ń bá sọ̀rọ̀ pé òfin ní ipa lórí ènìyàn níwọ̀n ìgbà tí ó bá wà láàyè nítorí obìnrin tí ó ní ọkọ ìwọ̀n ìgbà tí ọkọ náà wà láàyè a fi òfin dè é mọ́ ọkọ náà ṣùgbọ́n bí ọkọ náà bá kú a tú u sílẹ̀ kúrò nínú òfin ọkọ náà ǹjẹ́ bí ó bá ní ọkọ mìíràn nígbà tí ọkọ rẹ̀ wà láàyè panṣágà ni a ó pè é ṣùgbọ́n bí ọkọ rẹ̀ bá kú ó bọ́ lọ́wọ́ òfin náà kì yóò sì jẹ́ panṣágà bí ó bá ní ọkọ mìíràn bẹ́ẹ̀ ni ẹ̀yin ará mi ẹ̀yin pẹ̀lú ti di òkú sí òfin nípa ara Kristi kí ẹ̀yin kí ó lè ní ẹlòmíràn àní ẹni tí a jíǹde kúrò nínú òkú kí àwa kí ó lè so èso fún Ọlọ́run nítorí ìgbà tí àwa wà nípa ti ara ìfẹ́kúfẹ́ ẹ̀ṣẹ̀ tí ó wà nípa òfin ó ń ṣiṣẹ́ nínú àwọn ẹ̀yà ara wa láti so èso sí ikú ṣùgbọ́n nísinsìnyí a fi wá sílẹ̀ kúrò nínú òfin nítorí a ti kú sí èyí tí a ti dè wá sínú rẹ̀ kí àwa kí ó lè máa sìn ní ọ̀tun ẹ̀mí kí ó má ṣe ní òde ara ti àtijọ́ ǹjẹ́ àwa ò á ti wí òfin àìṣe ẹ̀ṣẹ̀ bí kí a má rí i ṣùgbọ́n èmi kò ti mọ ẹ̀ṣẹ̀ bí kò ṣe pé nípa òfin èmi kò sáà ti mọ ojú kòkòrò bí kò ṣe bí òfin ti wí pé ìwọ kò gbọdọ̀ ṣe ojú kòkòrò ẹ̀ṣẹ̀ sì ti pa òfin rí ààyè ó ṣiṣẹ́ onírúurú ìfẹ́kúfẹ́ nínú mi nítorí láìsí òfin ẹ̀ṣẹ̀ kú èmi sì ti wà láàyè láìsí òfin nígbà kan rí ṣùgbọ́n nígbà tí òfin dé ẹ̀ṣẹ̀ sọjí èmi sì kú òfin tí a ṣe fún ìyè èyí ni èmi sì wá rí pé ó jẹ́ fún ikú nítorí ẹ̀ṣẹ̀ ti pa òfin rí àyè ó tàn mí jẹ ó sì ti ipa rẹ̀ lù mí pa bẹ́ẹ̀ ni mímọ́ ni òfin mímọ́ sì ni àṣẹ àti òdodo àti dídára ǹjẹ́ ohun tí ó dára di ikú fún mi bí kí a má rí i ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ kí ó lè farahàn bí ẹ̀ṣẹ̀ ó ń ti ipa ohun tí ó dára ṣiṣẹ́ ikú nínú mi kí ẹ̀ṣẹ̀ lè ti ipa òfin di búburú ré kọjá nítorí àwa mọ̀ pé ohun ẹ̀mí ni òfin ṣùgbọ́n ẹni tí ara ni èmi tí a ti tà sábẹ́ òfin nítorí ohun tí èmi ń ṣe èmi kò mọ̀ nítorí kì í ṣe ohun tí mo fẹ́ ni èmi ń ṣe ṣùgbọ́n ohun tí mo kórìíra ni èmi ń ṣe ṣùgbọ́n bí ó bá ṣe pé ohun tí èmi kò fẹ́ èyí nì ni èmi ń ṣe mo gbà pé òfin dára ǹjẹ́ nísinsìnyí kì í ṣe èmi ni ó ń ṣe é mọ́ bí kò ṣe ẹ̀ṣẹ̀ tí ó ń gbé inú mi nítorí èmi mọ̀ pé kò sí ohun rere kan tí ń gbé inú mi èyí nì nínú ara mi nítorí ìfẹ́ ohun tí ó dára ń bẹ fún mi ṣùgbọ́n ọ̀nà àti ṣe é ni èmi kò rí nítorí ire tí èmi ń fẹ́ èmi kò ṣe ṣùgbọ́n búburú tí èmi kò fẹ́ èyí nì ni èmi ń ṣe ṣùgbọ́n bí ó bá ṣe pé ohun tí èmi kò fẹ́ èyí nì ni èmi ń ṣe èmi kì í ṣe é mọ́ bí kò ṣe ẹ̀ṣẹ̀ tí ń gbé inú mi. ǹjẹ́ mo rí ní ti òfin pé bí èmi ti ń fẹ́ láti máa ṣe rere búburú a máa wà lọ́dọ̀ mi. inú mi ṣàdùn sí òfin Ọlọ́run nípa ẹni ti inú. ṣùgbọ́n mo rí òfin mìíràn nínú àwọn ẹ̀yà ara mi tí ń bá òfin inú mi jagun tí ó sì ń dì mí ní ìgbèkùn wá fún òfin ẹ̀ṣẹ̀ tí ó ń bẹ nínú àwọn ẹ̀yà ara mi èmi ẹni òṣì ta ni yóò gbà mí lọ́wọ́ ara ikú yìí mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nípasẹ̀ jésù kristi olúwa wa ǹjẹ́ nítorí náà èmi tìkára mi ń fi inú jọ́sìn fún òfin ọlọ́run ṣùgbọ́n mò ń fi ara jọ́sìn fún òfin ẹ̀ṣẹ̀.